فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو الله وبا أدعو إكاتي بفواسوة وعليه محمد صلى الله عليه وآله وسلم أو أرى لي النبي أو صحابة أدولا أبا كفي كينا كفي كينا كفي بوانتي وأكرا قلوبنا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته باب قال صنف رحمه الله تعالى باب قول الله تعالى ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وسأظن الساعة قاعدة ولئن جئت إلى ربي إن لي عنده للحسنى ولنبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب جليل. قال مزاحج هذا بعملي وأنا محطوط به ذكر المصنف ذكر المصنف رحمه الله تعالى عن ابن عباس وغيره من المفسرين في معنى هذه الآية وما بعدها ما يكفي المعنى ويشفي قوله قال مجاهد هذا بعملي وأنا محكوم به قال ابن عباس يريد من عندي وقوله إنما أوتيته على علم عندي على علم عندي قال قتادة على علم مني وجوه المكاسب المكاسب المكاسب وجوه المكاسب وقال آخرون على علم من الله أن لو أني له أهل أني له أهل وهذا معنى قول مجاهد يطلقه على الشرف وليس فيما ذكره اختلاف وإنما هي أفراد المعنى قال الحماد بن كثير رحمه الله في معنى قوله تعالى إذا قولنا نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة يخبر أن الإنسان في حال ضربه في حال الدرب يدعو إلى الله تعالى وينيب إليه ويدعوه ثم يذاق وله نعمة منه وله نعمة منه طغى وغضب قال إنما أوتيته على علم أي لما أي لما يعلم الله من استحقاقه له ولولا أن ولولا أني عند الله حفيظ لما قولني هذا قال تعالى بل هي فتنة أي ليس العمل كما زعم كما زعم كما زعم بل إنما أنعمنا عليه هذه النعمة لنختبره فيما أنعمنا عليه أيطيع أم يعصي ما علمنا التقدم بذلك بل هي فتنة أي اختبار ولكن أكثرهم لا يعلمون آه، <clears throat> آه، الشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله كذلك أتشم أخي إكسرائي الفتح المجيد أما علي أنت ما عندك توحيد يعني كي على عقيدة أنت ما عندك جنود ديك náà ni àwọn nǹkan tí wọ́n sà sínú tírà yìí so bákan náà àwọn nǹkan tí máa múyàn jìnà sí ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba èyí tó kéré ni àti èyí tí ó tóbi náà ni ṣe kò kọ́ sínú tírà yìí ibi tí abẹ́kà ní òní bí nílá ìtàn àìlá ṣé kí ni báàbà yẹn ni pé ọ̀rọ̀ kan ní eléyìí wala in adaknahu rahmatan minna aya al-Qur'an náà ni sheikh fi ṣe tarjama mawdu' yìí wọ́n ní ọlọ́run ní tí a bá fún ọmọ ènìyàn ní ìdẹ̀ra kan minna tó ṣe pé àwọn ọlọ́run la ṣe ìdẹ̀ra fún un min ba'di darra'in massatuhu lẹ́yìn ìgbà tí ìnira ti kàn án tọ́lọ́run wàdà wá kẹ tó ṣe ìkẹ́ fún lẹ́yìn ìgbà pé ó ti fìgbà kan rí ìnira la yaquluna hadha li kí ni n tó tọ́ sóhun gangan náà ni tó ṣẹlẹ̀ yìí ipe oore tó yẹ kí n rí náà ni mo rí yìí ntọ́tọ́ sí mi náà ọlọ́run ṣe fún mi yìí kí ni nǹkan tí sheikh fẹ́ fi áyà yìí ṣe lálàyé fún wa òun ni pé nínú àdìsọ́kàn ẹni tí ó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi tí orí ọlọ́run bá bá ṣẹlẹ̀ sí bó ṣe yẹ kó máa ríra rẹ̀ náà ni sheikh fẹ́ kọ́ wa kọ́mọ́ di pé orí ọlọ́run ṣẹlẹ̀ òun ní wa tó di wàhálà sí yàn lọ́rùn torí ń gbà mí tọ́lọ́ máa ṣorí fọ́mì èèyàn gbà yẹn gan nọ́ọ̀sì wa bẹ̀rẹ̀ sí ní ṣe ọlọ́run látara pé òun ní bá ṣe fún ṣẹlẹ̀ àwọn ọ̀nà tí mo wá ń gbà wá náà ni ayal Qur'anu ṣàlàyé fún wa ike wala in adaknahu rahmatan minna tá a bá fún ọmọ ènìyàn ní ìkẹ́ min ba'di dharra tá a bá ní àdákúná kíyàn fún yàn ní nǹkan tọ́wò ní jẹba àwọn ẹni wí kíyàn fún yàn ní nǹkan kó tọ́wò tó pé wọn náà ọya tó tọ́ ìdẹ̀ra yìí wò ṣẹ̀kú tó ní èèyàn tọ́ nǹkan wò tó túmọ̀ sí pé nǹkan mi ò wá ọlọ́run ta bá fún ní ìdẹ̀ra pípọ́tọ̀ wò min ba'di dharra masatuhu lẹ́yìn ìgbà tí ìnira ti fọwọ́ kàn án la yaqulunna hadha li yóò ní a ah, ìdẹ̀ra yìí gangan náà ni mo tọ́ sí orí owó ni mo mú wáyé lẹ́yìn ìgbà tó ti jìyà tán tó ti ráre ìgbà tó bá rí kó wọn á rí tọrọ nígbà yẹn yóò wá máa rí pé orí owó lòun ṣe kí ni náà lòun mú wáyé orí ọlá mo mú wáyé mi ń bá dìdọ̀rọ̀ mẹ́sẹ̀tìwò tó sì ti dìgbà kan jìyà rí o àbí bẹ́ẹ̀ lọ àbúgbà kan tó ti fìgbà kan wọ́ ma wọ́n wá di pé ọlọ́run bá fún lọ́mọ yọ́mọ wa mọ́ sọ pé orí ọmọ iná lórí òun so ẹsẹ̀ ń ẹsẹ̀ rere nínú léyìí yóò ti gbàgbé àfi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àwọn àpèjúwe oríṣiríṣi ọlọ́run bá ní tírú ẹnìyẹn bá ń sọ orú ọ̀rọ̀ òun irú ẹ̀ náà ń bẹ pẹ́lú mi náà tó ṣe pé wáyá lè kéwú ló lọ tó ti jìyà dáadáa nílẹ̀ kéwú ó ti mọ ìyà tó ń jẹ òun náà máa pé yóò máa kọ́ mọ̀ pé òun jìyà tààrà ìgbà tó wáyá wá bẹ̀rẹ̀ sí ní rí tọ́rọ́ kọ́bọ̀ tó wà wọ́n sọ pé ah, a ṣe wàhálà albarka yìí ọgbọ̀dọ̀ mọ́ rí báyìí ọgbọ̀dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ a ṣe wàhálà púpọ̀ jù so kí ní ṣẹlẹ̀ ọ̀rọ̀ náà wá ń ṣe mọ́ láàánú tó wọ́n lẹ́yìn ẹ̀dẹ̀kìnà rahmatan minna min ba'di dharra masathu lẹ́yàkùnlúnà hádá lè yóò ní bá pẹ̀lú ìyà ó bẹ̀rẹ̀ iṣẹ́ náà pẹ̀lú ìyà bàtọ́ wọ bí iṣẹ́ òun ó bá bẹ̀rẹ̀ sí ní rí owó òun náà bá dẹni tí wọ́n náwó sí ládùúgbò pé òun náà lówó ọdẹ tí wọ́n náwó sí nílùú pé ó lówó so fúnra rẹ̀ nínú máa sọ pé hádá lé òun náà mọ̀ pé ah, a ṣe wàhálà fún kiri yìí ni tàbí àwọn àmà kọ́ọ̀sì tí mo ṣe yẹn kọ́ọ̀sì yẹn ni eh, òun yìí ṣe kí ọmọ rìsì gbogbo àwọn ọ̀rọ̀ báyìí bàtí ẹ̀yẹ́ máa ń mọ kọ́ọ̀sì tó bá ẹkọ́ ṣe ní gbogbo àwọn ọ̀rọ̀ báwọn àádáálé ìtumọ̀ àádáálé náà lè yẹn sọ̀rọ̀ so àbíkẹ́ ọmọ pé orí òun pé pé mo brilliant púpọ̀ jù ní mo brilliant mo nílàkà ìbò háyà mo brilliant gan so ní tí yẹn sọ náà ni pé àádáálé sẹlẹ̀mí gan kọ́ra ẹ wà níwọ̀n fi ṣe níwọ̀n fi ṣe níwọ̀n fi ṣe kíni níwọ̀n fi ṣe fáàrí òun náà lórí jáde láti lẹ̀ ní ọ̀dọ̀ tí ní ó ṣe kíni bàbá dàrin kan ní máa ń rí aṣọ tọrọ kọ́bọ̀ díẹ̀ díẹ̀ kan wọ̀ ló bá bẹ̀rẹ̀ pé àárẹwà púpọ̀ ni ṣògbúrú àwọn nǹkan yìí àwọn ọ̀gbọ̀dọ̀ àgbọ̀dọ̀ mọ́ ọ̀rọ̀ gidi àbí níbi tá a bá dé ìyá àgbọ̀dọ̀ mọ́ rí ìyàwó gidi onígbà pé ọlọ́wọ́n bá kàn sí kíni ọkàn sànù òun ṣùgbúrú à ń kan yẹn ní tí ma ń dá fìtínà kalẹ̀ nínú ọ̀rọ̀ àkídà ni ọlọ́run tó bá wá lédè yàn dé tí bá ń sọ lọ́rọ̀ ọ̀hún tán kọ́dà yóò tó mọ sọ́ di pé wà mẹ́ àgúnnù sáàtà kọ́ ìmà ẹ̀mí rẹ̀ padà wá mọ́ wá lé débi pé yóò padà mọ́ rí pé kò sí pé alkiyama kankan ó dé ẹ̀kọ́ ayé iná lọ́ọ́ ma kò sí kò kankan ẹ̀mí rẹ̀ padà lédè rẹ̀ látara pé kí ni kò ti kọ́kọ́ rí orí ọlọ́run àìrí orí ọlọ́run kó mọ̀ pọ́lọ́run ló ṣe fún un yóò padà wá lédè rẹ̀ débi pé sìtánì ogun lẹ́sìn pé wàá mọ̀ sọ pé kò tiẹ̀ sí àlùkìyàmà lọ́wọ́ ni ọ̀dà wàlà ń ruji'tu ila rabbi kódà tí bá jẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba gan inna li 'indahu lal husna dáadáa náà ní ètò bá lọ́dọ̀ ọlọ́run ìwà tí bá ti ráyè sí yí látò rí ọ̀run gán tó dáa ẹntáyé dáa fún lọ́run dáa fún gúrú àwọn ọ̀rọ̀ dáadáa báyìí ọlọ́ni falanàbí annalẹ́rí na káfàrò bí ma àmìlú ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá ṣe kèfèrí sí mi ọlọ́run ń padà fún wọn ní ìròyìn lórí nǹkan tí wọ́n ṣe wọ̀lẹ́nu rí kọ́nà omin àìláàdì ń wọlé olùwà ni wọ́n jẹ ìyà ìyà tó nípa tí èṣe díẹ̀

kírísítàl jẹ́nẹ̀tẹ́ ni àtẹ́tì òkúláha tọ́lọ́nsá ń ròyìn àwọn ọgbà oko méjì àwọn èèyàn méjì ni wọ́n ń bẹ wọ́n jọ rẹ̀ ẹnìkan òun jẹ́ tálíkà ẹnìkan òun jẹ́ ọlọ́nfún ní arziki arziki o ni pé ọgbà oko ló ní ó ní ọgbà oko méjì tó pé ọgbà oko yìí àwọn èso bẹ̀rẹ̀ a máa so tààrà ó ti di olówó ó ti di ọlọ́rọ̀ bàtó jíjọ́ kan kọjú sí ẹnì kejì rẹ̀ pé ana aktharu minka malan wa a'izzu nafara torí mi pé jù ọ lọ mo rí ṣe jù ọ lọ wọn náà rí náà ni bọ́bọ́ jíyan òun náà jíyan kó rí ṣe tí kò ń rí ṣe jù ọ lọ ọ̀tọ́ kàn fẹ́ ṣe gírímọ̀ káyìsí náà ni pé mo jù ọ lọ púpọ̀ jù sókè báwọn olówó mi náà sì máa ń wo àwọn èèyàn àbẹ́lòmínà tó bá wà nípò yóò wu àwọn èèyàn tẹ́ńbẹ́lú so ana azu minka yani ana akhtaru minka malan wa azu nafaran ó jọlọ mo dá mọ̀lẹ́bí jọlọ mọ̀lẹ́bí mi rẹ̀ ó gbádùn jù jọlọ kọ́dà mo tún ní owó jọlọ so lẹ́ni yẹn wọ́n sọ pé à ah. <laughs> ó tó wáyé á ní tó wá tó sọ pé ẹ pé òun mọ̀ pé tó bá ń jọ́ gbélé àdìkì àmọ̀ gan kọ́dà bí mo ṣe bá dùn jù ọlọ láyé ilé tòun yóò tó dáa fún mi jù ọlọ lọ lọ́wọ́ ọ̀rọ̀ burúkú tí ọ̀dà tó wá ń sọ fún pé àkàfàrìtà ní ọ̀làpọ̀ ṣó fẹ́ ya kìfì rí sọ́lọ́ fi àyà yìí ṣàlàyé fún wa òun ni pé orí tọ́lọ́wọ́n wá bá ṣe fún wa ká gbogbo orí tọ́lọ́wọ́ bá ṣe fún wa ọ̀nà tí yóò fi ní bọ́ sínú wàhálà nù kí o rí pé ah, ọlọ́run wọ̀n ló ṣe fún mi ìgbọ́n làákàyè mi ò sí o ìyìn máa ṣe kódà tí wọ́n gan bá ronú dáadáa yóò rí ẹni tó wọ́n ní al'aya dígbẹ̀yìn ayà yẹn sheikh abdulrahman ali sheikh wọ́n ní dakara al-musannif rahimahullah wọ́n ní sheikh muhammad ibn abdulwahab kọlọ́wọ́ bá kó kẹwa wọ́n mú ọ̀rọ̀ yìí wá عن ابن عباس وغيره من المفسرين látọ̀dọ̀ ibn abbas àti àwọn ẹ̀mí nínú àwọn tó máa ń túmọ̀ al-qur'an níbi fi wọ́n níbi ìtumọ̀ àyà yìí wọ́n ní wà má ba'da àmà yaqfi fil ma'na wa yashfi wọ́n ní ọ̀rọ̀ tó tẹ̀lé àyà tá a kà yẹn ó ti tó ní nǹkan tó ṣe pé ọ̀ẹ̀kọ́ ìtumọ̀ àyà yóò fi yéèyàn wa yashfi ó ti wo ó jẹ́ ìwòsàn fún yàn qawluhu qala wọ́n ní àlàyé tí wọ́n sọ pé ọ̀rọ̀ tó túmọ̀ àyà wọ́n ní Mujahid ní yóò mọ̀ ní hádá bí àmàlí wà ánà mahkúkù bí i yóò ní ṣe rí gbogbo tí mo ní yìí mo ṣiṣẹ́ rẹ̀ ní mo ṣiṣẹ́ rẹ̀ ní àṣewàhálà rí ní wà ánà mahkúkù bí i nǹkan sí mi náà náà mo rí tẹ́yàn bá tí yẹn bá ṣiṣẹ́ yẹn máa ń jèrè ni irú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí yẹn máa jáde lẹ́nu rẹ̀ nù. qala ibn abbas ibn abbas ni yuridu min indi ní tí wọ́n máa sọ ni pé àtọ̀dọ̀ òun ni kíní ìtì wá ó ní innama utituhu ala ilmin indi yóò bá a ṣe fún mi láwọn kinní yìí bó ṣe tẹ̀mí lọ́wọ́ owó yìí ipò yìí ala ilmi indi èmi ni wọ́n mọ́ bí mo ṣe sáré rẹ̀ o èmi mọ́ bí mo ṣe wàhálà owó mi o ẹni pọ́rọ̀ ọmọ ìjà lẹ́nu àwọn olówó abẹ́ni tó bá ní kankan ní mọ́ mọ́ ni ó rọrùn ní bàbá yín ọ̀kọ́lé kalẹ̀ ìmọ̀ mọ́ tí mo mọ́ ìmọ̀ mo ti rówó mi o fàálà ya yín tí ò rílé kọ́ kẹfì wá wáyà yín so iná náà ò títù àlà ilmi indi èmi ni mo mọ́ mo ti kọ́ nǹkan mi kẹ́nìkan mọ́ kó rí ibú òun ní ala ilmin minni bí ojú ilmakasi yóò ní ìmọ̀ mi ní orí ìmọ̀ mi mo ní mo fi ní nǹkan tí mo ní yìí bí ojú ilmakasi àwọn oríṣiríṣi iṣẹ́ náà ní í ṣe mọ́lọ̀jẹ̀bú ahùnsọ ahùnsọ ahùnsọ bẹ̀ ẹ̀tọ́ bá ti bá àgbàlagbà lọ́rẹ̀ o èyí tó bá burú tí ọ ti tó láhún ẹ̀tọ́ bá ti bá wọn jòkórí wọ́n wá lọ́jẹ̀bú a ahunzo adolo ti kire jebode adolo ti kire kan yo mo wa ka oje gbogbogba kire kan kire to pe awon ni awon ni kire awon ni awon ni ni si owo nu awon ta pa awon ha fo nja la bidi yo ni joko joko wa beron asa amu awe agbe afaragbole owe wa jeja de nisi eyin wa nde wa ni kiri ẹ jẹ́ pẹ́tẹ́pẹ́tẹ́ yà so yọ́ mọ̀ dúndùn pé òun lòun ṣe yóò tún wá gbà wípé àìmọye ẹgbẹ́ òun tó pé ẹlòmíì tó ṣe jù ú lọ gan so innama utitu ala ilmi indi burú àwọn ọ̀rọ̀ dáradára ọ̀rọ̀ tí kò dáa tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ ni àbí tó apá àwọn tí wọ́n jẹ́ àwọn alákọ̀wé òun ni wọ́n mọ̀ sọ pé òun à mọ́ ká kàwé ni akàwé akàwé aráyè fúnwé yìí tààrà so a mú ṣoṣẹ́ ni tí àwọn adẹ̀ mú ṣoṣẹ́ yóò succeed yóò succeed ni so gbogbo ń tẹ́ táà ń ṣe yìí kò kí ń ṣeré rárá o wọ́n mẹ́bí lè fi bọ́yá eré là ń ṣe no no no no no no no no no no no no no ah ṣeré o kìí ṣeré rárá tó bẹ́ẹ̀ ṣe mọ́ lórí ṣiríṣiríṣiríṣiríṣi lọ́dọ̀ àwọn èèyàn ẹ mọ̀ rí àpẹẹrẹ ìnàmọ́ òtítù àlà ilimi mina indi bẹ̀rẹ̀ ló sọ pé àwọn ẹni tó mọ kéwú ni àwọn jálàbí mọ́sọ́lẹ̀ kan sọ pé ẹni tó mọ kéwú tí ẹ̀sìn ọlọ́wọ́ bò yé ó lè wọ́n ní wàsálẹ̀ pé kéwú tàmọ̀ yìí ni kéwú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ pé ni wọ́n ń ṣe nǹkan fún wa ni ìyáàmù buhaya gbogbo amúwá oríṣiríṣi là so gínímọ̀ káyìn ṣe gíní ń dàmú rẹ̀ iná máa wùtí tu àlà ilmi min indi yóò mọ̀ ní òun òun mọ̀ sí ni òun rí nǹkan lù ní àwọn àbá tí wọ́n fi wálẹ̀ ní gbúrú àwọn nǹkan yẹn èdè tí ọlọ́wọ́n ọba ọ̀fẹ́ bó ṣe lè wò kórí ọlọ́wọ́n ọmọ kó ṣe fún yàn ọ rí pé wọ́n lọ gbọ́n pé ni pé mo gbọ́n ni wa qala akharun àwọn àfóńtàfsírì míì ní pé على علم من الله أن له أهل yóò mọ̀ sọ pé ìmọ̀ ọlọ́run ni lóòtọ́ ẹ̀wẹ̀ tó bá tó bẹ̀rẹ̀ ọlọ́run tó mọ̀ ọlọ́run yóò ní ọlọ́run ló ṣe fún un anna lahu àmá anna lahu ní kí báwo ló pé òun lòun ní wọ́n ní wa hadha ma'na qawli mujahid utituhu ala sharafin yóò ní pé ọlọ́run ló ṣe fún wa àmọ́ a bá pẹ̀lú pé àwọn bàbá wa wọ́n ti pàtàkì wọ́n jẹ́ èèyàn ni wọ́n bàbá wa là ń jẹ ṣiṣẹ́ tán sílẹ̀ làwa ń jẹ lónìí kọ́làgbàlagbà yìí àwọn ọmọ kéèké mi ọmọ ìgbóyin táwọn bàbá wá sí kalẹ̀ yìí náà làwọn jẹ òun gẹ́lẹ̀ mọ́ta rẹ̀ àwọn mínú mọ́ta jẹ ìsẹ́ arúgbó ilẹ̀ dẹ́wọ̀n gbọ́tẹ̀ dẹ́wọ̀n yìí wò ní albarka bàbá yìí ni tí ẹ bá ti albarka bàbá wò ẹ ò rí ẹni tó ṣe pé ó nu ọmọ bàbá òun náà tó wò sí rí eléyìí ṣe rí ẹ darí ẹ sọ́dọ̀ ọlọ́run kẹni ọlọ́run ṣe ọmọ ṣe ìwò ṣe lọ́mọ rí fún náà ni pàtàkì jùlọ ni wá jẹ́ pé jìbìtì lọ́mọ ń lò ẹ wo ọmọ tí ń lu jìbìtì ń ṣe jálàbí tí ń lu jìbìtì tí ń ṣiṣẹ́ awó tó wà nínú awó wọ́n yá ọ̀rá mọ́tò bẹ̀m̀bẹ̀ wọ́n wà ní albarka bàbá rẹ̀ sí albarka bàbá rẹ̀ láláwo sí albarka bàbá rẹ̀ láláwo torí tẹ́wàá ní gbogbo àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lọ́rin yẹn ní ìsìn àwọn ọmọ kéèkéèkéun aláwo hánrán náà ni wọ́n aláwo hánrán náà ni wọ́n so wọ́n níbi tán ti ń pàdé wọ́n ní gbalẹ̀ gbogbo ẹni wọ́n ní nílùú yìí nílùú yìí so wọ́n sì mọ̀ kúrọ́ pé albarka àwọn bàbá yìí ni albarka àwọn bàbá yìí ni wallahi ọmọ òun ó sì mọ̀ pé albarka bàbá òun kọ́ yìí àṣọ ní òkùnkó kùnkó nínú mọ́mọ́ ọmọnú ara rẹ̀ pé ààkẹ́ ah, àwọn bàbá eré tí wọ́n sá àwọn sá ìpé eré táwọn bàbá yọ sá àwọn sá so ọlọ́run kó mọ́ ṣàṣánú fún ìrìn mí kéèkì ìrún wọn ìrún sẹrimóníà ni ó kìí kò sí ní sàlùwàlá torí ọ̀tọ̀ wele kírun ọ̀darànù iṣẹ́ bàjẹ́ gbẹ̀tú wàláhí ọ̀rẹ́ mi kan ó ti sọ̀rọ̀ kan fún mi rí níjọ́ kan irú àwọn ọ̀rọ̀ báyìí náà lábádé bí ọ̀rọ̀ yẹn pípa àwọn ọmọ Ìlọrin ṣe ya ìyàkuyà tó lónìí pàtàkì jùlọ àwọn kéèkéé àwọn ọmọ aláàfà yẹn àwọn kéèkéé tó láwọn ṣiṣẹ́ àfáhùn náà là ń sọ ọwá ní ẹnìkan bẹ pàwọn àti lọ ni eh.

wọ́n jẹ́ pé odidi èèyàn wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n jẹ́ wọ́n ṣe gbẹ̀ kankan àà ah! ó lẹ́ni rí owó ó ti kọ́lé ó ti àà ah! olóhun sáà máa ń bí pé fọ̀nà yìí hàn wá náà fi hàn ọjọ́ sí kéèké ni fi hàn yáwà ní ẹ̀wà láẹ̀ ìmìnà ọmọ ibi tí ń rí bẹ́ẹ̀ mákànlẹ̀kùn rẹ̀ kàkàkàkà ń wọlé báyìí níta ni ó lè mú nìyàn ń wá rí ọfọ́rọ̀ kan ni ní kí lọ wá rí òun fún sàlàyé fún pé nǹkan báyìí báyìí báyìí báyìí ni ah lọ́wọ́ sí rí kọ́ báyìí wá ní ah ah onígbà tó gbé sókè báyìí oníṣọ́wọ́ náà òun ní ah ní wọ́n náà wọ́n ah tó bá mọ̀ kó lówó ó sì wọ́n náà olóhun níbi ibò ó ní à ó ní wọ́n já ọ sí nǹkan tó ń wá ìwọ̀n jọ wọ́n jọ síbẹ̀ àmọ́ kọ gbà pọ̀wọ̀ náà torí ọgbọ̀rọ̀ kírùn wọn òun è kírùn bóhun sí wà yíò olóhun ni àwọn máa ń kírùn ajọ́ ní àlóhun èé kírùn oníjò ní òun wọ́n mẹ́ta sí òun jáde padà ní ọgbọ̀rọ̀ kírùn ah lóhun ni dákùn òun ọ̀fẹ́lẹ́ yìí so bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn ṣe rí nìsínú wàláhì bó ṣe rí nù so òun ni pé kí oore ọlọ́run kó ṣẹlẹ̀ síyàn kọ́lọ́ba kó fún yàn ní nǹkan kí ọmọ wa rí pé á àlùbáríkà bó ṣe yẹ kó rí nànà abánlé ni so irú nǹkan yẹn ìṣe àìmórí sọ́lọ́run ni tó ṣe pé máa ń ba ìgbàgbọ́ yàn jẹ́ sheik abdulrahman al-sheikh wọ́n ni wa laysa fihi wa laysa fima dhakaru ikhtilafun wa innama huwa afradul ma'na wọ́n ni bá ṣe kàákàlẹ̀ lóríṣiríṣi ní ìtumọ̀ rẹ̀ yẹn ni pé kọ̀takura wọn ẹni tó sọ pé hadha bi amalin wa ana mahkuku bihi ẹni tó ní yuridu min indi ẹni tó ní ala ilmin مني بوجوه المكاسب eléyìí على علم من الله أن له أهل wọ́n ní gbogbo ìtumọ̀ yẹn kọ̀takura gbogbo ìtumọ̀ yẹn náà lọ bá lọ lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan sheikh al-imad ibn kathir rahimahullah fi ma'na qawlihi ta'ala ó ní imam ibn kathir sọ pé idha khawwalna ni'matan minna tá a bá pààrọ̀ ìkẹ́ fún ọmọ ènìyàn látọ̀dọ̀ àwọn ọlọ́run yẹn tó pé ìnira kan ti ń ba tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ló ti jìyà sókòtò rẹ̀ ti yáǹdì sókòtò rẹ̀ ti gbogbo oríṣiríṣi ti bá yóò wá jìyà tán lẹ́yìn ìgbà tó jìyà tọ́lọ̀n wá ní kí nǹkan kó máa yí padà fún un qala mi pé ni bí mo ṣe ní nǹkan yìí mo ní tálẹ́ǹtì ni náà ni mo fi ní ogun nǹkan tí ní nìsín yìí ọlọ́run ni bal hiya fitnatun fitina ló kó sáyà hùn bọ́lọ́n ṣe fún ohun fitina ni ya'ni anna al-insan fi hali dur yẹni pé ọmọ ènìyàn gbà tí nira bá ń ba yudarri'u ila Allah yóò máa bẹ ọlọ́run ọba rẹ̀ lábẹ̀ tún bẹ́ẹ̀ wọ̀yùníbù iléyìí wọ̀yẹ̀dẹ̀ríù yóò ṣe rí ọ̀rọ̀ rẹ̀ lọ́bọ́ ọlọ́run yóò sì mọ̀ bẹ ọlọ́run nígbàtí nira bá bá súnmọ̀ ìdá àkọwàláwò ni'ima àmọ́ ń gbà tí ìnira tó wá di pé ìdẹ̀ra bá ti wá dé tọ́gọ̀ wà bága yóò kọjá là yóò sì ṣe ìgbẹ́rùgbọ́n rí ni yóò wà mọ́ ní innama òtítù àlá ilmin yóò ní mo ní nǹkan tí mo sá ní o àwọn òjòkó lásán à ń sasẹ́ ni àwọn òjòkó lásán alùbáríkà àwọn bàbá wa là ń jẹ àjòkó lásán à ń sí à ní àwọn kọ́ọ̀sì tó a tún ṣe lẹ́yìn gbàtà sí kẹtàn ni àjòkó lásán àwọn à ń forí jálù káàkiri là ń sẹ́kì àwọn ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ lẹ́nu rẹ̀ nìyẹn ayé lámà ya ìlàmùlọ́ límà fi min ìsìnkọ́ kìlà o yóò àwọn sọpọ́lọ́wọ́n ti mọ̀ pé àwọn alẹ́tọ̀ sírù nǹkan yìí tẹ̀kọ́ àwọn ìhúnà tó wà lọ́tọ̀ tó ní ọlọ́run ti mọ̀ pé àárú àwàyí náà ni lọ́gbọ̀rọ̀ mọ́ sírú àwọn kaba wọn fún wàláwùlà anna indallahi hadidun wàláwùlà anni indallahi hadidun lamma kọwọ́lá ni hàdá wọ́n ni tí bá sí pé yóò tó mọ́ sọ pé òun jẹ́ nìkan tó nílọ́kì ni mo nílọ́kì ni nǹkan báyìí fi ṣẹlẹ̀ sí mi tí n bá nílọ́kì ni àárọ̀ nǹkan báyìí ni mo ṣẹlẹ̀ ìyẹn ni pé kí ọmọ ní gúrùjì mi dáa irú àwọn ọ̀rọ̀ tó bá wùsọ̀ àwùjọ tí wáyé múnú ìyẹn rí rí owó ni mo mú wáyé yóò ti gbà kó òun ti jíyà òun ti mérí owó wáyé láti kékeré rẹ̀ pé kó mọ́ kán bọ́ láti rí ẹ̀ òun lè rí owó ló mú wáyé ni ìjọra ẹni lójú náà tẹ bá lórí rẹ̀ yóò mọ̀ wú ẹ̀yìn kọ́ mọ̀ kó ń wú ẹ̀hàn pé wú ṣùgbúrú àwọn nǹkan báyìí àwọn nǹkan tọ́lọ̀wọ̀n bọ̀ fẹ́ ni ọlọ́ni ẹ̀ sí ipò tó bá dé àbówó tó bá ní ẹlòmí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rì ní ìṣesí ẹ̀rì pé ìṣesí wúwú ni ẹlòmí ẹ̀rì pé ọ̀rọ̀ wúwú ni ẹ̀rì pé ìbálò wúwú rẹ̀ kọ́rẹ̀ ẹlòmí wíwò rẹ̀ lásán gan ẹwọ̀n pé wíwò wúwú lélẹ́yìí látọ́ bá kí tó wá wọ́ báyìí Nga náà ní kí ẹ́ so ẹ̀yìn ara a wọ́n wà balẹ̀ ara ẹni tó kí ó wà balẹ̀ torí pé kí ni tó kí ti ń rí arziki nǹkan bẹ ní àwùjọ gbogbo tí fitnatun ni fitina ni ay laysa al-amru kama za'am bóun ṣe ń rò pé òun òun ní lọ́kì ni ọlọ́run ní ọ̀rọ̀ oríbẹ̀ o bal innama an'amna alayhi bi áàdì ìnìyàn olúwa ní ṣe rí ìdẹ̀ra tá a ṣe fún ìdẹ̀ra tá a ṣe fún yẹn lẹ́nàkìtẹ̀bẹ̀rẹ̀ òfíìmà an'amna alayhi afẹ́dánwò lórí ìdẹ̀ra tá a ṣe fún ni ikú ayò tí àmì àìsí pé ṣé ọmọ tẹ̀lá sí ọlọ́run àbí yọmọ ìbára lómi tó bá lówó tán ẹnìkan kan gbọdọ̀ wọ́dọ̀ rẹ̀ kọ́ ràn wọn lọ́wọ́ ọ̀rọ̀ burúkú tí ọ̀dá ní ọ̀sọ̀ tún tàn ní ọ̀rọ̀ burúkú tí àdánwò tó bẹ́ni yóò tún wá lékún sí níwájú rẹ̀ kẹ́ ẹgbàkùnrin ẹnikẹ́nikẹ́ ni mo ní kó burúkú wọn ni kí wá ní ẹfẹ́ ya ilé mímí ni ta ló jú èmi fún ọgán sẹ́mọ̀ àdánwò ń bẹ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó ṣe kíni wọ́n tó bá àdánwò kún fún kódà tó bá ní kókà ìsì ah, wá ní o 50,000 ah, lẹ́bẹ̀rẹ̀ yìí tó 2,000 tẹ́mi nínú tọ́ ọlọ́wọ́ ṣe fún ọlọ́wọ́ bá sí rí ń bomi ara rẹ̀ ó tutù yóò kú lọ́dọ̀ rẹ̀ sàmọ́ ọkàn wá wò pé ìgbà tí wọ́n mọ bó sí káàkiri wọn ò ní wá sẹ́ gidi ṣe wọ́n mọ fàárọ̀ ọjọ́ wọn ṣeré tí ó bá rọjọ́ ti ṣiṣẹ́ o tó ń rí kó tó náà fi àárọ̀ ọjọ́ rẹ̀ sí ṣeré tọ́lọ́n sì ní ọjọ́ alẹ́ rẹ̀ ó ṣàṣeyọrí ọ̀lá ẹ̀wà so nǹkan yìí táyọ̀ sọ pé ah lágbájá eré dáńgbà kan o hmm, kọ̀mọ̀wé kọ̀mọ̀kéwú ń pé owó yìí sì máa rú lọ́nà rọrùn Ah, ah, ẹ̀rí lágbájá ti wá dì lónìí tó pé ranù ní mọ̀ bá kífà wàláhì wà fi àǹfúsìkún àsọ́látò sírùn ẹ̀yìn ẹ̀mọ̀ wúra yín kẹ́kẹ́ wú ara yín láìkẹ́ so tí yẹn bá tó bí 40 years wàláhì tó bá jòkó ọ̀yẹ́ mọ́ sí wà sí fún yẹ̀mọ́ tí ò fi máa jẹ́ olùbẹ̀rù ọlọ́run torí tó bá máa wù àwọn tẹ́jọ gbéra látilẹ̀ ó rí lára yí ẹni tó pé wà ní fọ́tíun náà ẹjọ́ wà fọ́tíun ẹ rí lára yí ẹni tí ó ti níyàwó wọ́n máa wò pé ẹ́ pé ǹǹ ti níyàwó wọ́n lọ́mọ òun wò pé oríjẹ lónìí oríjẹ lọ́la oríjẹ lónìí oríjẹ lọ́la tí wọ́n bá jòwá pé ilé iná pé fọ́tí ó rẹ̀ ya wèrè lára lára ọ̀rẹ́ rẹ̀ rí pé ẹgbẹ́ náà ní ní tó kọmọ áwò pé ah, tó ikú ọgbó tó mọ́ sàdúrà fún kọ́lọmọ́sà tó ẹni yìí ṣe o ọlọmọ́sà tó ẹjọ́ sí kéèké ni tó ikú tẹ́yìn bá nílà ká ìwà láìlà azim ilé ayé ìyára yọ́n balẹ̀ mẹ́ ọ̀rọ̀ pẹ́ntẹ̀ ọkọ́ fi wá sí bọ ọkọ́ kí wọ́n kọ́kọ́ nílà ká ì kí o lè ronú kí kò lè ronú kò jòkó kò ronú kọ́dà tó bá ń rí jẹ bó rí jẹ ọmọ dúpẹ́ bọ́lọ́run ẹwà wẹn tó náà tó wá wò kí ọ̀nà tó wá òkú tó wọ́sì fún tó náà bá tó wá ronú pé àwọn kan mẹ́ àwọn ti kú so ó mi pé òun gan tó ní òun tó nírètí so bọ́jọ́ ayé bí ọjọ́ ayé ṣe rí lóríṣiríṣi bí ó ṣe rí nìyẹn so ní pé ọlọ́run bá ní fitna ní tí mo fún ọ ẹlòmí lè máa wò pé ẹlòmí kọ́dà tẹ́lẹ̀ bá jòkó wàhálà orí bú náà là ń bá kí ayé ìkò tí ẹ̀ sọ́lọ́run tí ẹ̀ sórí kankan fún un tẹ́ ó ti bímọ ó ti lọ́kọ́ o ó ti bímọ o kọ́ wá ronú kọ́ wá jòkó pé ń hmm, ẹnìkan bẹ àjọsí kéèké ní ó ti lọ́lé ọkọ̀ dì sí kò tí bímọ ó hmm, dúpẹ́ fọ́lọ́run ti tèmi yìí fún mi so ẹlòmíì kó wò pé òkúra kẹtì lọ́kọ̀ bèèrè dá sí pé yóò ti kan nfa tí àníṣe tí ẹ bá ń yàní tí ẹ bá ń wo àwọn ntọ́lọ́wọ́n bá ń dá ní àrà lóríṣiríṣiríṣiríṣi tí ẹ bá ní làákàyè ìyẹn ní òrònú pé tí mm, mm, a ah, mo dúpẹ́ fún ọlọ́run mọ́ mẹ́ nìkan wọ́n yẹn ní ìsinmi tó bí 20 years bọ̀ wá kò dìde jòkó rí bèlèntà sí pé yóò tiẹ̀ wá rìn kò dìde sọ́dọ̀kùn wọ́n sì ń jòkó dìde orin lọ ó sì ọgbọ́n wá wọ́ ohun tí ẹ dìde kú ti ẹ jòkó rí ìyíò nìkan tó wá kọ̀kù tó wá lè sọ̀rọ̀ sẹ́pẹ́ nìkan mẹ́tọ́ pé òun lè sọ̀rọ̀ òun sì máa ń jáde káàkiri kúrò jọ ọ̀nà táyọ̀ mẹ́rin mọ́tò ń bọ̀ kọ̀gbọ́n táà sọ́fá ẹnìkan mẹ́tọ́ òun ò tí ẹ lè sọ̀rọ̀ òtún lè dìde wàláìlà àzìm ọmọ àtọ́ ọ̀tọ́ tán so gbogbo àwọn kan yẹn tí wọ́n bá ń jòkó èèyàn mọ̀ tí wọ́n bá ń ronú èèyàn mọ̀ dúpẹ́ fọlọ́wọ́n wa wọ́n lọ́wọ́ arí pé fìtínà ní tọ́lọ́ sí fún mi yìí o ẹnu wọ́n lè rìn káàkiri ohun fìtínà ní máa rìn lọ lé ilé iṣẹ́ ẹbú ẹ̀rọ ń fọ́ lẹ́sẹ̀ mọ́ lọ́fẹ́sẹ̀ rárá gbó ọlọ́run fọ́ lẹ́sẹ̀ ó fọ́ lápá mọ́ fi ọwọ́ rẹ̀ àtẹsẹ̀rẹ́ mọ́ fi sáyàn ládàá mọ́ fi táyàn ban mọ́ fi ṣe kọ́ọ̀tù káàkiri tọ́lọ́run fún ọ lẹ́sẹ̀ ó fún ọ lápá ó fún ọ lójú mọ́ ní erí pẹ̀lú àpáta káàkiri sọgbọ́ wàláì má sin ọlọ́run ọba rẹ so ó wà rí pé tó ń padà ń bọ̀ wá bá lọ́dọ̀ ọlọ́run ó lọ sayérí olóògbèlè ayérí fẹ́lómí hmm, tí ó lálàsí tí ó lálàsí kó tó kò ní ayé kése kékeré so ogúrò nǹkan yìí ní jòkó kí ronú kí wọ́n jò fẹ́ bẹ́ jọ mo fẹ́ wà nínú a ń fagbódà jọ mo fẹ́ wà nínú à ń mutí à ń mupàrágà à ń sọmọ́ta jọ mo fẹ́ wà ń di à ń ṣe zina jọ lọ fẹ́ ṣe dà gba ọmọ kéèké tó ẹ̀kọ́ ti lọ lè fún wọ́n sílé ọkọ tọ́ni ẹ̀rùn wà ń lèwé ẹgbẹ́nìkan àwọn ọmọ tán ṣe zina burúkú ọmọ kéèké wọn bóra wọn ya wọn ò ní sọ kankan fún wọn ń lọ léwé náà ni ọmọ tó ẹ̀kẹ́ wá tí páyọ̀ bá ti ká ẹfà kó lọ lé ọkọ rẹ̀ sẹ́nìkan bẹ́ẹ̀ òun ti ẹ̀ ń sunkún ti ẹ̀rọ mọ̀ yẹn rí wọn ò lójúmú ti ẹ̀ ìgbúrú àwọn nǹkan yẹn náà lọ ẹkí mùsùlùmí kú mọ́ mú tó ní gbèsè ayé rẹ̀ ẹ́rìkẹ́ mọ́ra mẹ́nu kan wọn secret court wọn lẹ́ẹ̀kan àbáwọn kí náà ń pè wọn wàláì wàláì wàláì nílùú yìí tí èèyàn bá ẹni tí ó bá ń tí ló wà ní làkà ìrẹ́kọ̀ àbó ní ojú rẹ̀ fọ́ àbé ti di ìhòrí orí tí ń lọ láwùjọ wallahi lazim èyàn lè ṣe secret court kó kú sídi rẹ̀ bẹ́ẹ̀ àbí tó bá túbá kódà kó túbá kẹsì wá pàánjọ́ kejì wallahi ó pé ó pé pé ìsẹ́má ìsẹ́má kẹsì dìde kẹsì wá pàánjọ́ ọ̀dà báwọn àwọn kó kú sínú rẹ̀ OPC tí wọ́n bá sí OPC tó bá kú sínú rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá kú sórí OPC tí ẹmọ dé oúnjẹ mọ́ra ẹmọ dé pàró mọ́ra ọmọ dé ogun ẹmọ́ra káàkiri ẹmọ ní ogun ayẹta ogun kíníkan ogun ah, òkígbẹ́ tí wọ́n bẹ lè bá kú èyàn dáràn ó kú níjọ́ tọ́nà má ló kú ó wá tó dáràn èyàn tó wá dáràn kún ikú tó èyàn kú gbúrú àwọn nǹkan yẹn kọ́lọ̀kọ́mọ́sá sànú fún wa gbogbo àwọn àwùjọ tí àwùjọ yẹn ni pé tí àwùjọ tí ń sọ àwọn títí kí n sọ pé tá ń sọra wàdà láwùjọ tá ń sọra wàdà láwùjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ tó máa ń ṣe secret court school àti máa ń gbọ́ pé wà àyàn ó ti belong o ń bọ́ lọ́lọ́ àwọn ti lọ school ni o ọlọ institution ni o ní kẹfẹ́ǹkan tẹ́rí ọmọ kálíkì kọ́ máa ṣe secret court ẹ́ kí ni ń wọ́ kí ni ń wọ́ lérí gan kí ni ó fẹ́ pè pò kí ni ó fẹ́ ní sí ọ gan kí ló fẹ́ ní sí ọ èyàn ọmọ ṣe bricklayer kó túnmọ̀ lọ ṣe secret court bricklayer secret court ẹ́ o gbé èbó ọgbọ́n kankan o mọ́ kankan o jọ àà ah, ah. dákun ah in fact ọlọ́run wà láì àdánwò ń bẹ nílùú iná ní ṣe rí aburú tíjọ tí bá ti ń dé táwọn èèyàn òjìdé sí tí wọ́n dìde sí táwọn ń dákẹ́ pẹ̀ àwọn àfá ìṣeun àwọn àfá tí wọ́n dìde kọ́mọ sọ́ àmẹ́wó tán bá rí ọmọ kan ní ìsìdí ọ̀wá kúnlẹ̀ mọ́ ẹ̀mà ó wá sí àgbákò wọn yíò náà àmọ́ sọ wọ́n tó dé àbí wọ́n bá sọ pé ẹmọ́ ẹ̀kẹ́lẹ́ yìí kò sí ọmọ para yín so gbogbo àwọn nǹkan kí nǹkan yìí wàláhì àwọn àfà àwọn gẹ̀gán àwọn ìpẹ̀lẹ̀ aburú yìí àwọn ìpẹ̀lẹ̀ aburú yìí torí pé ara tọ́lọ́wọ́ bá fi sínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní pé kò sí ẹni tí ó gbọ́ tí ẹrù oníbà ọ̀nà kò sí ẹni tí ó gbọ́ tí bá ń jọ́ mi tẹ́rù ni àwọn àfó so tí wọ́n pé àwọn nóòtù wá bá ó lè wá parọ́ bàbá mi pé ẹ̀dàkùn àwọn ọmọ travel káàkiri ni wọ́n wá ogun táwọn olùbádàn lọ́nà tẹ́wà táwọn ọmọ kọmọ́ràn wọn ẹ̀dàkùn afáàsí ma ń so ogun fúnyàn fáàsí ma ń sógun fúnyàn ẹ́ ìgbà tí ó sí ti ń jẹ́ àkídà ní oore wàláhì kéèyàn orí pé àdánwò ọlọ́run pé àdánwò ọlọ́run ṣe bọ́ lálàáfíà ni lálàáfíà lófin lé àlàáfíà yẹn wà rí pé orí ọlọ́run lélẹ̀ ẹ̀ nira ló níbi tẹ̀lé àṣẹ ọlọ́run wà ń fàlàáfíà tàbọn ń fàlàáfíà gbé òkúta òun fọmọ yàn ẹ̀rù tí ẹ̀ bọ́ ẹ̀ ń fàlàáfíà sáyẹn ládàá ń fàlàáfíà sáyẹn láké ẹ̀ ẹ̀rù ọ̀bọ ẹ̀rù ọ̀bọ anabi sallallahu alayhi wa sallam ó ní tí mùsùlùmí méjì bá ìtàn bẹ́lẹ̀ kọjú síra wọn idha tawaja'a al-muslimani bisayfihima fakilahuma min ahli an-nar anábì ní tí mùsùlùmí méjì tán bẹ́lẹ̀ dìde síra wọn tó wá ní èmi belong wọn náà belong ọwá ń sọ káàkiri inna lillahi wa inna ilayhi raji'un anábì ní tán bẹ́lẹ̀ dìde pé ìmọ̀ lágbájá mo fẹ́ pa òun náà ni èmi náà èmi náà fẹ́ pa ìdàpọ̀ wọn sọ́ra ẹran ẹran ìyọ̀ní pẹran kẹlẹ́ran mọ́ bèèrè pé tá ń pẹran míì ẹ wo bí ẹ̀mí èyàn ṣe wá dà lónìí inú tó bí ọlọ́wọ́ bá nújù láyé ẹ̀mí kí ọmọ dá ẹ̀jẹ̀ kalẹ̀ ẹ̀jẹ̀ kalẹ̀ àní tó bá pa ẹran tó bá padì aládìí ọjáde kọ́lá kí mọ́tò padì ẹ wọ́n ni àájẹ́ kí náà pa ẹ̀wọ̀n òsì wá dúó wọ́n ni bá ní kò dúó ní àìlórí ibú ní dẹ́bà wọn òsì wá dúó ó mì pé tí ó bá dúó gan wọ́n sọ pé àìrọ́ àbúrò ti padì ẹ̀ ní gàgàgàn ẹwàwò ẹlòmí ògbó pè nígbà sínú ṣẹ̀rí àná kò sí ẹkó kọ́pù lówó torí wọ́n tó ní dábà ló ṣe kíni wọ́n máa dé dábà rẹ mọ́lẹ̀ ni ó dé mọ́lẹ̀ tó a pé nínú gbogbo bá ní wọ́n máa dé dábà rẹ mọ́lẹ̀ nínú ṣẹ̀rí à amọ́nìsí wọ́n sì pa èèyàn gbogbo fámìlì ló sì dákẹ́ sí wọ́n sọ̀rọ̀ agbé nǹkan wọn wọ́n sì gbé lọ àwọn ọ̀rẹ́ ló sì tẹ̀lé lọ wọ́n sì lọ lè sin lọ́bá sì tán ẹ̀sì nígbọ̀ kankan mọ́ la ilaha illallah so kọ́lọ̀ kọ́mọ́ ṣàṣánú fún wa kò bá kọ́kọ́ bí tí a bára wa dé ní àwùjọ yìí kọ́lọ̀ kó jí ká lè padà ká lè ronú inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim kọ́lọ̀ ní hmm. ìní dádúó ìní dáńtí máa ń ṣẹlẹ̀ wọ́n ni wọ́n fi nǹkan bojú náà bí wọ́n ń sára wọn níkan ní skúù níkan kò tí ẹ̀ sí wọ́n bojú mọ́ nìsìn wọ́n jáde wá lọ́sàn kankan ìgbà kan òru náà máa ń jà tó máa lera káàkiri ọ̀sẹ́ kankan tí ẹ̀ náà ń jáde wá bára wọn nìsìn sẹ́rí pé àdánwò láńlá ni relé yìí tó yẹ kí gbogbo afáàlú ó dìde sí kan ní pé á ah, wà tó kú nìsìn wá sí àwọn kọ́tísìmù ni lórí mẹ́mbàrí lórí rédíò ni lórí tẹlifíṣàn nìkan máa ń sàmọ́ mm, mm, ọ̀tẹ̀ ní débi yíò so kọ́lọ̀ wọ́n yá sànú fún ayá wọ́n súnà lọ sí àgbákò wọn gẹ́tọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ kúnlẹ̀ àánú bẹ̀rẹ̀ kúnlẹ̀ ní ìsìn ẹ̀hẹ́ àtakò wọn nítọ́mọ̀nù wọ́n mọ̀ pé àwọn ti ní tiwa táwọn kan bá lọ sún ẹ̀bí ẹni tó ń lọ tiẹ̀ tẹ́yìn kan àǹfà ni àwọn èèyàn ti jáwọ́ ah ó ti dé àyínà ẹ̀tún ah, lé yóò kàn mọ́ lọ́ntì ẹni wàláì ẹ̀yìn ọmọ kéde lérí lérí lérí mòdú kan báyìí ohun ti náà mòdú mi ohun ti bàrọ̀ ti yé ohun ti bẹ̀rẹ̀ mi ah ọ̀rọ̀ àlùbáríkà ìyá tó sọ bàbá ń parí àlùbáríkà àwọn ti bọ́sì nǹkan mi bá ń parí àwọn ti bọ́sì nǹkan mi so ẹkàn yọ kàn mọ dààmú àwọn sì mọ lọ pẹ̀lú fọ̀kànbalẹ̀ ti wá so bí ní láì tààlà so ó ní pé gbogbo orí ọlọ́run tọ́lọ́run bá ṣe fún yàn yẹn gbọdọ̀ rí pé àdánwò ọlọ́run ọlọ́run máa ń fún yàn ní ẹwà ní orí pé àdánwò ọlọ́run náà lẹ́wà ọlọ́run fún yàn lówó ní orí pa àdánwò ọlọ́run so náà ni obìnrin tọ́lọ́run bá fún ní ẹwà ní tó dájú ni pé àwọn tí ọba yẹ kó máa rí ẹwà yẹn nìkan àwọn ní kojú kan rí ọkọ rẹ ọmọ rẹ ọkọ gẹ́gẹ́ ló ti ẹ̀ gbọ́dọ̀ rí ẹwà àwọn ọmọ gan ní ibi tó lè rí lára màmá rẹ tó bá dé stage kan bàbá ní tó lè rí lára ọmọ rẹ obìnrin àbúrò ẹ̀gbọ́n ó ní tó lè rí lára rẹ àbúrò rẹ obìnrin àbẹ́gbọ́n rẹ obìnrin so ọkọ ló ń lè wo gbogbo ẹwà ìyàwó rẹ̀ ló lè rí so ẹni tó bá rí báwọn tó lọ́wọ́ wọn náà ká ọlọ́run fún mi lẹ́wà èyàn máa ń dẹ́kun fìtínà ni so lẹ́yìn dẹ́kun fìtínà yẹn tó wá ní yóò tó wá máa jẹ́ ládá lọ́dọ̀ ọlọ́run fún yàn pé á ah, pé lágbájá òfìsí lọ́run pé lágbájá yìí á ah, ọ̀dá fìtínà lẹ̀ fáwùjọ ọ̀dá wa lálẹ̀ fáwùjọ so náà ni ẹlòmíì fẹ́ ṣe zìnà àmọ́ ọ̀nà ìgbà tí obìnrin mi bá ń gbà ṣe ránú lé <laughs> ní ẹ̀wà àbáyàkí ní ẹ̀kẹ́kẹ́ káàmọ̀ ẹ̀tí ẹ̀kí wá níta ní kí ọ wọ́n máa ṣe sọ́njọ́ ojú sí yẹ́sì máa lé gbogbo gbà dàpọ̀ ojú òsè nílé kí ló fẹ́ kójú rọ̀ fún ọ so bí fitness máa ń ṣe kí ni ṣe máa ń bẹ̀lẹ̀ rún bábọ́kọ̀ mi bábọ́kọ̀ rẹ̀ ń bó ló ti bí ọkọ̀ rẹ̀ bóló ti bí ọkọ rẹ̀ so gbúrú àwọn nǹkan báyẹn in ti ma ń dábì sínú ẹlẹ́ni so bí tí mo ti lọ náà ni pé orí ọlọ́run ọba ìyẹn gbọ́dọ̀ mà ipe àdánwò ọlọ́run ọba ni ipe so ó tẹ̀lé àṣẹ ọlọ́run pẹ̀lú oore yẹn ni àbọ̀mọ̀sẹ́ lọ́run bóyá owó ni sọ́mọ fowó yẹn ṣe tọ́lọ́run àbọ̀mọ̀ fi ṣe ọlọ́run tí agbára ni ọmọ fi ṣe ọlọ́run àbọ̀mọ̀ fi ṣe ọlọ́run iyì ni ọmọ fi tẹ̀lé tọ́lọ́run àbọ̀mọ̀ fi ṣe ọlọ́run sòkòdà lómi ọlọ́run bá máa ń ṣe àdánwò bóyá iyì fún gbà mí tó pé àwọn obìnrin wa máa propose rẹ̀ oríṣiríṣi kí afẹ́fẹ́ yín ni afẹ́fẹ́ kí ní ọ̀nà wa ti bẹ̀ yóò wá jọra ẹ lójú tó wá jọra ẹ lójú bèèmí táwọn obìnrin lékì ẹ̀ okú tiẹ̀ okú o ronú sí pé bí wọ́n ti ń lé ọkí ń kan nù stage kan lọ́wọ́ àná fi ń lé ọkí stage kan ló dé níbi kan lé ọkí so máa ilmina almutaqaddim lidhalik ọlọ́run ní àwọn ọlọ́run sì ti mọ̀ pé ẹ̀ eh, nǹkan yẹn tó padà ní ni ọlọ́run ti ṣáwájú anibali hiya fitnatun ani fitina ni ay ikhtibaran ìdánwò ni ọlọ́run bá ní walakinna aktharahum la ya'lamun àmọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn yìí mọ̀ ولهذا يقولون ما يقولون نلا يفهم من صوب أمور لنا تمن صجاد ما يدعون wọ́n mọ̀ wá pé àpèmọ́ra nǹkan tó ń pè àpèmọ́ra ń kálukọ́ mọ̀ sóríṣiríṣi léèlé lóhun ṣe wàhálà ní léèlé lóhun pé ní léèlé ní pé làkà ìhun ní léèlé ní òun ja àlùbáríkà bàbá àwọn lòun jẹ èlèmí lè ní pé ayáláyà rẹ̀ kan tó ti jìyà rí ńgbà kan ní ṣe ń àwọn bá wọn jìyà wọ́ mọ̀ ẹ̀kọ́ àwọn kílọ̀kọ́lọ́hùn pẹ̀lú yíò kílọ̀kọ́lọ́hùn ẹ̀rẹ́mẹ́tẹ̀ tó sì kílọ̀kọ́lọ́hùn kílọ̀kọ́lọ́hùn so àbí àkọwọ́rọ̀ ah, mọ́ yà fa àwọn bàbá rẹ̀ ṣe ìdí mọ́ fáwọn bá ugbọ́ ẹ̀rọ ni ẹgbẹ́ ọ faragbólẹ̀ fáwọn ìlọ́rọ̀ ugbọ́ jù wọ́n máa ń sọ ìrọ̀ mọ́ rọ́wà sí àwọn ọmọdé ó yà fa ugbọ́ ẹ̀ẹ́gìnì bọ́lọ́n ti kọ bí nǹkan ó ṣe rí lọ́nà ìmọ̀ mi ti sáwájú ẹ̀kan darí rẹ̀ sọ́dọ̀ mi ọlọ́run pé hm, bọ́lọ́n ti fẹ́ ṣe ló ṣe yìí pé bọ́lọ̀n ti ní ó rí lórí fún yìí bọ́lọ̀n ti ní ó jẹ́ náà lọ jẹ́ yìí èyàn yanjú ọ̀rọ̀ nù ní tí ń jẹ́ tọ́lọ́wọ́n bá ń retí lọ́dọ̀ wa gẹ́gẹ́ nù ní ẹ̀tọ́ rẹ̀ lẹ́yìn gbé fún wọn ni laqad qala alladhina min qablihim lúwa ní àwọn tán ṣáwájú wọn náà ti sọrú àwọn ọ̀rọ̀ yìí wàdáà hádà ìdàwáì àdàáwì gbogbo àwọn ìpínmọ́ pé àpèmọ́ rajákujaku yìí kathiran mímọ̀ sálàfà minal umam àwọn ìjọ tán kọjá náà ti sọrú ẹ̀ kọjá tó mọ̀ ní àgbọ̀dọ̀ ah, kọgbọ̀dọ̀ mọ́ rí báyìí fún wa ọlọ́ni fama agbẹ́nà anihun maikan wàlá nafa'un jam'uhum àkójọpọ̀ wọn kò ṣe wọ́n láǹfààní wà ma kanu yaksibun nǹkan tí wọ́n ń ṣe kò wúlò fún wọn kama qala ta'ala mukhbiran an qarun ọlọ́wọ́n bá ń sọ fún wa nípa ọ̀rọ̀ qarun ẹ̀wọ̀ qarun ó jẹ́ ọ̀kan nínú musa alayhi salam tó mọ́ wá ń gba ìmẹ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ wọ́n ń sin lọ́hun ọjọ́ ẹni tó farabalẹ̀ ìgbà tó yá ìdíkọ́ọ̀lẹ̀ làwọn kọ́ọ̀mùhú lọ́lọ́n bá fún lówó lárísìkí bá dé láwọn ọjọ́ rẹ̀ bá ń sọ fún pé la tafrah inna jẹ nígbà tó fi wà níléwé àyíngbà tó fi ń wà nílé kéwú àyíngbà tí ń kọ́ṣẹ́ ọmọ ìyà tó ń jẹ gbà tí ó yá yọba ní òun ó sí ìyàwó fọ́mọ kọ̀wá ní dún tò sí yóò dúndù pé ń jẹ káwọn èèyàn mọ̀ pé owó ń bẹ sọ yóò adájọ́ ọjọ́ ọdúnnú pé òun fẹ́ bí kọ́dùnà ẹ̀ṣẹ̀ nù wọ́n lóun fẹ́ ṣe òun fẹ́ ṣe ẹ̀mùkáyọ̀ náà ti mọ̀ sí òun fẹ́ ṣe bá dé owó bàbá rẹ̀ sí bàbá rẹ̀ sí bá dè rí ọmọ lọ́rin wo ní òní bàbá òun ń ṣe bá dè rí ní dédé ìgbà tí wọ́n fi wà ní dédé ọjọ́ orí bóyá nígbà tí wọ́n wà ní 40 un àbí 45 tó ń ṣe bá dè un bàbá rẹ̀ wo ló ṣe bá nígbà tó fi wà ní 45 rí so yóò wá ní òun fẹ́ ṣe bá dè olúwa lè pe àwọn eléré ẹ̀wọ̀n 10 million ló fi pe eléré un olùwà lè gba ọ́ọ̀lù wọ́n lè ní 5 million ló fi ṣe ọ́ọ̀lù un àwọn bẹ́ sí ìyàwó fọ́mọ rẹ̀ ọbẹ̀ sí gíní kan eh àwọn èèyàn wọ́n sọ fún pé la tafrah he wọ Qarun àwọ ah, ẹni ìwọ Qarun ma yọ ayọ̀ inna Allah la yuhibbul farihin ọlọ́wọ̀n fẹ́rẹ̀ tó bá ma ń yọ wabtaghi fima ataka Allahu daral akhirah ẹwọ wá sí wọ́n ni tó ní ìyówó ni yẹni pé kíyàn fún yẹn ṣe dáadáa náà sí ọba irú àsìkò yìí fowó sponsor radio program tó jẹ́ ti súnà náwó kò kọ́ mọ́sálásí kò gba àwọn àfá tó mọ́ ṣe wá sí dálékéwúlẹ̀ gba àwọn àfá gidi aláìrọ ọlọ́wọ́n ọba kan bẹ ọlọ́wọ́n ọba kẹlẹ́ àrísìkí báwọn náà ni kọ́lọ̀ kọ́ mọ́ da àrísìkí rẹ̀ rú kìí ó sì kọ́ ilé kéwú ọwá ní ọ̀fẹ́ náà ni yóò tó wá mọ́ ara tíra fáwọn mọ́lékéwú gbà mí wà láì olèrà tíra 60,000 naira fáwọn mọ́lékéwú yóò nìkan mọ́ pẹ́ fún wọn ètò wá gba àwọn àfá ǹjẹ́ ṣe lékéwú ti ń san owó rẹ̀ ńlọrin yìí wà báyìí lékéwú ní ń san 15,000 fún yàn monthly lékéwú ní ń san kìí school ọwọ́n díẹ̀ so tó wá gba àwọn àfáà tó sanwó fún wọn kò sì gba tọ́rọ kọ̀ gbó kankan lọ́wọ́ àwọn lọ́wọ́ àwọn ọmọdé kéwú wàláhì kò síjọ́ tí ń bá rántí ọkùnrin báyìí ah, ah, mọ́ ọ̀gá ah ntọ́kọ̀ kùdé ní kọ́lọ̀ kọ́mọ́dá rọ̀ zákọ̀rẹ̀ ní ìkìláàsì mọ́ pẹ́ á ilé ìsìsẹ́ sọ́rọ̀ ọlọ́run mọ́sá fún ní ìkìláàsì so ẹwọ ohun ṣe kí ni wọ́n wà kìyàmà ń wá kìyàmà nù látara owó tó ní ẹwà wò ẹlòmí wà ní ìwà ikú gangan wọ́n ń fún ní owó wọ́n ń fún ní owó gbílọ lè ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí kò sí ní ṣe yóò àmọ́ fi owó yẹn sí ọlá ní tiẹ̀ yóò àkọlé ramọ́tò gbàngbà máa gbé kí owó lówó tọ́ lọ́mọ́sá sanúwá o wabtagi fima ataka Allahu daral akhirah ẹ máa wal qiyamah lára tọ́lọ́ bá fún yín wala tansa nasibaka mina dunya àmọ́ yìí má gbàgbé ìpín rẹ̀ náà lé ayé kí sí kí bóyá kọ́ wá fi gbogbo ẹ̀ kó kàn kó sí tọ́lọ́run tán ná fúnra rẹ̀ ná fáwọn wahsin kama ahsanallahu ilayk ṣe dáadáa wọ́n lọ́wọ́ sí dáadáa sí wọ́n wala tabghil fasada fil ard ma wá ìbàjẹ́ lórílẹ̀ ayé pé dúkín tọ́lọ̀n fún ọ ní àrísìkí pé ìbàjẹ́ náà lọ́mọ bí ṣe ẹ̀rì ẹlòmí ọlọ́wọ̀n fún lówó nítorí àsọ́dọ̀ ẹ̀yìn yìí náà ni ọlọ́wọn fún lówó àlàáfíà lọ́lọ́wọ́n bá fún hmm. wọn náà wọ́n lè fi àlàáfíà rẹ̀ wálẹ̀ kìyàmà ẹ̀rì ẹlòmí ọlọ́wọ́n bá fún ní àlàáfíà yóò wá mú àlàáfíà tí ó kán mẹ́ta ara tẹ́ pé ẹwọ ẹwọ ibi tí ń ṣe wàhálà yóò fọ mọ́lásí yóò fọ ogun ẹ̀rẹ́ ìkàbá àwọn ìwá kínú ń wá hmm. kìyàmà ẹni tó kàkù fún sátún àníyàn rẹ̀ sí hmm. torí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tẹ́lẹ̀mí so ẹlòmí wá ní àlàáfíà wá ní òun wá fi ń ṣe kọ́tù káàkiri ni ẹ̀wọ̀ ẹnìkan fi ti ẹwà kìyàmà ẹnìkan fi ti ẹwà kí ni ní fi ń bá ayé jẹ́ kò tí ẹwà yé ní fi ń bá ayé jẹ́ so ọlọ́run ní wàlá tansa nasibaka mina dunya wọ́n gbàgbé ìpínlẹ̀ ńlẹ̀ ayé wahsin kama ahsana Allahu ilayk inna Allaha la yuhibbul mufsidin lọ́ni ilẹ̀ ayé jẹ́ ìfẹ́ràn rẹ̀ ah, oní ẹwà ẹwà ìjẹ́rí yóò pé o iná máa òtítù aláìlímí ndí èmi ni wọ́n mọ́ se rí owó yìí o à mọ́ se wàhálà rí owó yìí ni o awalam ya'lamu anna Allah qad ahlaka min qablihi ọlọ́wà ni ayé ṣí kò mọ̀ ní pé àwọn kan bẹ tó ti pọ́lọ̀ ti pàwọn rẹ sáájú ti tí wọ́n ní agbára ju ti ẹ̀ lọ wà aksaru jamu àwọn tó kí wọ́n pọ̀ níjọ wala yus'al an dhunubihimul mujrimun ọlọ́n ní ẹnìkan kan wà lè béèrè lọ́wọ́ ọlọ́n pé ta ni kí náà ṣe tó fi pa wọ́n rẹ́ pò kí kan wá ní ẹ pé kí ló ṣe tẹ́lifí fìyà jẹ́ ọlọ́n ní kò sí ó ń tàn ọlọ́n bá ní wala yakhafu uqbaha kí ló tó fẹ́ ṣẹlẹ̀ tí ń bá pààyàn rẹ̀ tí ń bá lálàṣẹ rẹ̀ sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kọ́mọ́ lálà ṣe wa kọ́mọ́ pa wá rẹ́ kọ̀rọ̀ àṣẹ wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ìwà abútàwọn èèyàn wú kọ́lọ́kún ṣàbáwá tọ́ wọn sọ́nà wa qalu nahnu akthar amwalan wa auladan ọlọ́run tó sọ ń bò mí ipé àwọn kèfèrí ọmọ sọ pé àwa pọ̀ ní dúkìá owó pọ̀ wà ni pé in ti Sheikh Muhammad ibn Abdul alayhi rahmatullah tí wọ́n ń ṣàlàyé fún wa nínú báàbù yìí o ní pé gbogbo rẹ tọ́lọ̀ bá ṣe fún wa gbogbo ní o gbogbo rẹ tọ́lọ̀ bá ṣe fún wa mùsùlùmí ó gbọ́dọ̀ darí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run nìkan ìtọ́ ọlọ́run wọn náà ló fún mi o ìlágbára o ìgbọ́n o ìnílàáká náà ni ànábì máa ń ṣàdúrà pé ọlọ́run ṣe wá ní mímá ìdá ìrètíyà ṣẹ́kọ̀rù ẹni tó pé tọ́lọ́run bá fún ní nǹkan yóò sì dúpẹ́ pé ah, ọlọ́run mọ̀ dúpẹ́ o ọlọ́run mọ̀ dúpẹ́ o kọlọ́kọ́ mọ́ já sànú kí ní kan mẹ́wọ́ ẹ̀sọ́nà ẹ̀wò tẹ́lẹ̀ bá máa ń rò kí bọ́yá ìmọ̀sí àbílẹ̀ akáyà bọ́gbọ́n wàlá ẹni ẹni tí ò nílá akáyà rárá ni ẹwọ aṣọ òfin nígbà kan hmm. tẹ́wàá ní káà náà mo ṣe mọ́ lọ́jọ́ orí nísìn ń ìtàn méjì lérí aṣọ òfì ìgbà tí aṣọ òfì tó di owó tó ń kálukú kọ́ ilé ńláńlá gbangba-gbangba ló kálukú ilé ńláńlá ó kálukú ń dán oríṣiríṣi wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kàwé lónìí tẹ́ríkọ́ ti di bí dókítọ̀ kìíní kankan abẹ́lómi iṣẹ́ aṣọ yìí ló fi kàwé ńlọrin ìgbà tó sì yá oṣù wálẹ̀ wí òyẹ́nìkankan bókàṣe rí kí ní ó kàn wálẹ̀ ẹ̀tọ́ wọn ni ìṣòro ti ṣe kí ni ó tún gbéra padà nísìn sẹ́nìkan ló ní ó gbéra kẹ́nìkan wọ́n ní wàláhì àṣì àwọn àdúrà kan àdúrà tẹ́ sí ń gbà wọn <laughs> àdúrà tẹ́ tẹ́ ṣe ṣe ṣe ẹ dá padà sọ́dọ̀ ọlọ́run pé hmm, ọlọ́run tó ń so ìyẹn bọ́ lọ́wọ́ wàhálà nù kọ́lọ́kọ́ mọ́ṣálà ọlọ́wọ́ so wọ́n lọ wàhálà Assalamu oníbẹ̀rẹ̀ ní sí ó dá kéèyàn máa kírun sí ògbóla ní ìtẹ́ tí ó bá dá àdìtì ni ó sọ bẹ́ẹ̀ pé ó dáa tí ò bá dá àdìtì wo ló ní pé kò dáa. tó bá jẹ́ pé ibi tó jẹ́ inú iṣẹ́ gangan ni so kò dá kéèyàn máa kírun àmọ́ tó wáyé pé wọ́n ti demarcate tí wọ́n ti fi fẹ́ǹsì sí i sùnyán lè kírùn ní ibi ẹ̀yìn fẹ́ǹsì yẹn ibi tó ṣe pé ìdájọ́ kíyàn kírùn sí iná ni mo ń sọ kírùn sókùlá náà ni kọ́ má jẹ́ pé nínú tẹ́yìn gẹ́gẹ́ lẹ́wọ̀ ó bá jẹ́ pé níbi fẹ́ǹsì níta ẹ̀rí pé irú bẹ̀rẹ̀ ìdájọ́ tẹ́ òdébẹ̀ nù so irú bẹ̀rẹ̀ lè kírùn sí ìlànà kò sí tí ó burú mẹ́ so bákan náà ti wá sin òkú sínú tẹ́ bóyá ọmọ rẹ̀ kan wá dé àbábúrú rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀ òun ti wá kírun tán ti sin ti yẹn o si so so wallahu a'lam oyin alaikum. Alaikum assalam. ọmọ wa tí ó jẹ́ ṣíà àtàwọn ìlú wọn fẹ́ ṣe ní agbórí wa ní lọ pé àwọn yóò gba ìbéèrè sí mo lè yọjú síbẹ̀ ní àkókò ìbéèrè fún ìbéèrè tó bá rí bẹ́ẹ̀ kí ni àwọn ohun tí wọ́n lè lọ́wọ́ wọn sì ni àkídà èyàn lè lọ́bẹ̀ kọ́lọ̀ lè bèèrè jẹ́ fún ọ ní ìbéèrè kan tó bí wọn sọ fún wọn pé alì tí wọ́n máa ń pè sínú tí wọ́n bá ń pè ìrun tó bá ń pè ọ̀nà tẹ́fì mọ̀ pé ẹ̀sìn wọn ẹ̀sìn tí wọ́n fi orí gbé kalẹ̀ ní ọ̀ ẹbí wọ́n pé tó bá ń pè wọ́n أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن علي ولي الله ẹbí wọn pé sáà nàbì ló pé irú ìrùn yẹn lọ́kọ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tàbá ti tàṣáwùdù náà tàbá ti ashhadu an la ilaha illallah wọ́n ni ashhadu anna muhammadur rasulullah wọ́n ni wà ashhadu anna aliya waliyullah sí annabi náà lọ́kọ́ wọn nínú báwọn àbánabi kírun bẹ́ẹ̀ náà ní sọ lójú alì náà pé ashhadu anna àlíyà waliyullah so ẹbí wọ́n ní ìbéèrè yẹn so bákanáà wọ́n máa ń sọ pé alì òun àti àwọn abubakar àti umar àti uthman ipe ọ̀tá ni wọ́n ẹ béèrè pé ṣé ń bẹnu ọmọ alì abubakar ń bẹnu ọmọ rẹ̀ àbí tó sọ rẹ̀ ní abubakar ó sọ rẹ̀ ní umar ó sọ ọmọ rẹ̀ ní Usman bí kí ló fà so ẹ bèèrè méjì pé kí ló fà tó fi di pé ó rí báhùn so lẹ́yìn náà mọ́lùdù tí wọ́n ń wí yìí náà mọ́lùdù tó láwọn fẹ́ ṣe wọn ẹbí wọn pé sánẹ́bì ló ṣe mọ́lùdù ara rẹ̀ bẹ́ẹ̀ sí ma ń bí àwọn onísúfí wọn ẹbí wọn pé sánẹ́bì ló ṣe mọ́lùdù ara rẹ̀ àbí ànẹ́bì ló sọ kalẹ̀ àbí mọ́lúdì alì náà tọ́rọ olèjẹ́ olèmọ́ jẹ́ ti mọ́lúdì ànábì náà fẹ́sẹ̀ bóyá ti alì ni àbí kọ́ jẹ́ pé ti ti Fátúmà so wọ́n ní àwọn ọjọ́ tó máa ń ṣe oríṣiríṣiríṣi tó máa ń ṣe yẹn ẹ́ so àbí ti Hussein àbí ti ẹkẹ́nẹ́ so ẹbí wọn pé sí àwọn ẹni yìí ni wọ́n ṣe mọ́lúdì wọn ni àbí bóná ti òun ó sọ fún òun ní Zaria lọ́dún fẹ́ tọ́fẹ́kọ̀ mẹ́fún sáàsì kan ó lẹ́yìn yẹn ó tẹ̀ yọ àní Muhammad sallallahu alaihi wa sallam yọ kó bẹ́ẹ̀ kò sí alára náà